máa ṣàdúrà bẹ́ẹ̀ tẹ bá tẹ máa ṣàdúrà fún wa ẹ máa gbé kílẹ̀ sókè dá ẹ máa ṣàdúrà mi ẹ máa gbé kílẹ̀ sókè ẹ gbé sókè ẹ Sunday Amadé yẹn mọ bọ́wọ́ ayé ò ní o ọwọ́ ọ̀tá ò ní ka Sunday Amadé yẹn mọ ọwọ́ ọ̀tá ò ní ẹ̀kọ́ o. ọwọ́ àrùn ọwọ́ àrùn ọwọ́ ayé ò ẹ ṣe máa ṣàdúrà bẹ́ẹ̀ pé àríwá ti ṣe o àgbà òdua yìí á lé ó lé wọn pọ̀ nílùú hmm. àwọn á lé wọn pọ̀ nílùú kọ́lọ́ ọba ní dá sí o kọ́lọ́ oní sí o kó rí bẹ́ẹ̀ kọ́ sẹ́ bẹ́ẹ̀ o kó rí bẹ́ẹ̀ kọ́ sẹ́ bẹ́ẹ̀ o àwọn ká ló ní mọ́ o. ẹ máa kí Koiki àti gbogbo wọn tó fẹ́ jàjàgbá fúlẹ̀ Yorùbá Koiki hmm. ẹ máa ẹ sọ pé Koiki. Koiki kábàlì ṣàdúrà fún àwọn Yorùbá kó hmm, yẹ pàwọn aláàgbórí wọn bẹ́ẹ̀ ni kó rí o hmm. lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ni dá o ọlọ́run ọba ni ní ṣe o. àmì òyà àmì yorùbá nation yorùbá nation yorùbá nation jẹrú fúlàní mọ ìyá ìyá mi lélẹ̀ yìí ó wà mí lé ó wà mí lé ó wà mí lé ọ̀nà ọ̀nì àbàbòrè ọ̀hún fúlàní pé àṣẹrú ọ̀hún fúlàní mọ pé àgbàgbà ìfọ̀rẹ́ yìí àmọ́ hmm. o àgbàgàrí mọ́ pé àwọn tí ń gba àgàrí àwọn tí ń gba àti jọ́ ìjọ́ ìjọ́ yìí kò dà kọ́kọ́ o kò dà kọ́kọ́ o kò dà kọ́kọ́ o. abúlé àti ẹ̀jẹ̀ rẹ̀ dàpọ̀ kò tiẹ̀ dá ẹni ibi ní láti lè bá wọn. àfẹ́ wọn àfẹ́ wọn olùkọ́ máa lọ kó ní kálukú máa lọ lọ́n sọ fún wa ń sì yìí o. Hmm ẹ bá ṣàdá fún ẹ bá ṣàdá fún bàbá pòfẹsọ uh, onítì um, um, adébánjọ.